ara yí pa mọ́. Baby. Baby. Well, mm, I know this look. Any, go to get or worry. No, uh-uh, owó bíi ti bá wọ. Okay, it will not rí gbọ́. You feel fẹ́ kó lọ You know I'll miss you. You know I'll miss you too. But then, Eniola, ṣebí mo sọ fún ẹ lálẹ́ àná pé ó yẹ kí n lọ sí project defence kan lẹ́nu pẹ̀lú Ayọ̀mídé and our partners yẹn ti sọ pé èní làwọn ń bọ̀ so definitely I have to be there yes I know it's weekend but kọfí lè yá mi. Hmm? okay no problem but ó yẹ kí n aláwẹ̀ náà kó lọ torí iṣẹ́ lọ́nà ló ń lọ fún right hmm. so mi gbọ́dọ̀ wá selfish yeah. but má wàá pẹ́ o. Hmm, o sọ pé iṣẹ́ ni mò ń lọ ṣe o lè dá mi dúró torí mo máa ní láti mí kó wọ́n dẹ̀ sọ pé owó la fi ń ṣọkọ obìnrin títí la fi ń ṣọkọ obìnrin. of course, of course. Anyways, I have to run. now. All see you. I'll see you, darling. Yeah. Hi. Hey, whoa, whoa, whoa. Ṣé o kí mò ń padà lọ́tùnla? Yeah, I know, but I don't need you to remind me. Torí o fẹ́ jẹ́ kí n miss ẹ And I sure won't. I love you. Love you too. Be good. Ṣe jẹ́jẹ́ o. I sure will. Oh. fànà. ọ̀gá iléeṣẹ́. báwo ni. gbogbo ìwà ń lé náà. Ah, mo ti ṣetán ẹ ah, ah. eh, mo kàn fẹ́ wọṣọ náà. òkè ẹ nú nǹkan tó ṣẹlẹ̀ ni pé. àwọn pátánà wa yẹn. wọ́n ti send me text pé àwọn ti wà lọ́fíìsì wa already and we do have to delay them. Yeah, okay, okay, uh, eh, my, my journey is. Okay, fine. If that's the case, jẹ́ kí mi jẹ́ kí mi lọ attend tí wọ́n gbà yẹn. Má pín. Okay, yeah, later. káàbọ̀ ma. báwo ni fine ma. ṣàlàfíà ni. Ah, ẹ gbéra lẹ gbéra lẹ dídé dídé. màámi pẹ̀lẹ́. ẹ pẹ ní. òṣì òṣì yàrá ọkọ rẹ báwo ṣàlàfíà ni ṣe dáadáa ló wà. àdúgbò lọ́wọ́ lọ́wọ́ ẹ sọ fún mi pé n bọ̀. lóòótọ́ mi sọ àmọ́ ṣé mo ṣì lè máa lọ bá a gbé bá a. rárá náà mo sọ ní òkè bẹ́ẹ̀ dẹ́sí dẹ̀ bàbá mi nìkan mo mọ̀ pé weekend la wà weekend ló máa fi ń sinmi òun ni mo ṣe ní pé kí n máa bọ̀ wá yọjú sí ẹ. ẹ máa wà ní weekend lóòótọ́ bọ̀ èmi mo kàn máa ní very important meeting ni èmi àti tóbi ẹ̀ka wà ń bì kan sí but since saturday sin, mo máa dúró mọ́ mi ẹ̀ wá lójú kan. ó dà ó ṣe ìyá mi ó ṣe mo dúpẹ́. tẹ́kì rẹ̀ máa ń gbọ́. ok. mọ́mí ọ̀dà wọn mo fẹ́ màmá ma. Ah, kí ló dé ṣé kò ṣe mi mò ń lé ẹ. ara ah, mọ́ mi o. Ah, ayíwo eh, ọ̀rọ̀ tèmi ò máa lé tó yẹn màmá mú yàrá kan síbi kan <laughs> tó bá jẹ́ pé ẹ̀ tiẹ̀ wá fẹ́ kí n wà ní surroundings èmi lè máa lọ́lé tè. ara mọ́ ẹ ṣe máa máa lọ́lé. mo fẹ́ sáré ṣe nǹkan ni. honestly o fẹ́ lọ ṣe nǹkan kẹ́tọ́ dé. Mhm. ok ma ó dàbọ̀ ma. bá ń kílé o kí mọ́mí àti dáàdì dáadáa. ok ma. Ah, so mommy kill a man. Eh? Amide, má patronize me. Don't tell me what is not. Kí ló ń ṣe ẹ́? O dẹ̀ wọlé lọ. Next thing, o dẹ̀ lé ọmọ yẹn lọ. No, no, no, no, mọ́mí, ẹ get the wrong o. Èmi kọ́ lo. lé hmm. Serious, Seriously, kó ló ti pẹ́ dé ló ti sẹ́kù fẹ́ lọ ṣe nǹkan. So time tẹ̀ dé sí ẹ̀ náà ló bọ́ sí time tó ń lọ. Èmi kọ́ mọ́mí àbá. Ah, ah, Ayọ̀mídé, Ayọ̀mídé, wẹ́ ẹnu òpùrọ̀ ẹ̀ ò tiẹ̀ wá ṣẹ́jẹ̀ lọ́mọ dáadáa bẹ́ẹ̀ yẹn ọmọ dáadáa ni ọmọ tó rí mi tí ò tí rí mi rí tẹ́lẹ̀ tó dẹ̀ mú kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì fún mi. mo bí yín ò ń ṣe big deal èèyàn tó bá wà reasonable tó bá ní common sense tó bá rí àgbàlagbà ó máa kúnlẹ̀ ó máa kí ni náà mm. ṣé kó dúró lórí kó wà lórí dúró kó máa kí mm, àwọn tí ò kúnlẹ̀ yẹn wọ̀n ní common sense àbí. ọmọ tá a bá bí léere tí wọ́n kọ́ dáadáa òun ló ń kúnlẹ̀ kí àgbàlagbà. mọ̀mí ọmọ tẹ rí tí o ti pèsè ju márùn lẹ sáré mẹ̀kọ́ obìnrin nílé rẹ. ẹ wo wo wo wo àgbàlagbà ni mí nǹkan tágbàlagbà máa rí lórí ìjókòó bírú ìwọ yìí ìwọ yìí o ò bá gungi ìrókò báyìí o ò lè rí ọmọ dáadáa lọmọ yẹn ọmọ tó bí ire tó kọ́ re òun ni ọmọ yẹn irú ọmọ tí èèyàn fi ń ṣèyàwó nìyẹn. mọ́mí ẹ àmọ́ ti gbọ́ yín mm-hmm. màmá màmá rẹ̀ sí sọ ma fún yín feedback very soon so kí lè máa jẹ. ẹ ń gbé wọ́n jọjọjọ mi ò jẹun. Ah gbogbo àwọn ẹgbẹ́ ẹ láti bá ṣèyàwó láti ṣèkómọ àwọn tí ò tó ẹgán ti fẹ́yàwó àti bá wọn ṣèkómọ kí ló dé Ayọ̀mídé hmm? ọjọ́ wo ló fẹ́ ṣe àpọ́n dà. bí mo ti sọ fún bí màmá rò sí ṣé ẹ kàn kí n kàn lọ́mọ ọmọ kan wọlé kí n kàn fẹ́ sílé láàrin three four months ká ti túká kó ká kó máa ti lọ́nà. ẹ lè túká ọmọ ilé yìí ah, mo ti rí mo ti wo súra ẹ ọmọ dáadáa ni forever and ever ni ọmọ yẹn ṣé wo rí pé ọmọ dáadáa lọmọ yẹn hmm? ó tún compliment kọ́lọ̀ ẹ nígbà tí mo rí tó kúnlẹ̀ báyìí mo pé yéè àyà tèmi gan já pé ọmọ rẹ̀ ọmọ sánsán lélẹ́yìí tó tún dìde tí mo rẹ́yìn báyìí mo ní yéè <laughs> ọkọ mi mójú lọ sọ́jà ó ń gbọ́ngbọ́n gidi. ẹ kí lọ bá yín wá kọjá kọjá so ah, ṣé kì máa yín ọ̀dà. ẹ kí lẹ fẹ́ ṣe kí lẹ fẹ́ jẹ o fẹ́ wọnú kíchìn o fẹ́ gẹ fìlà wọnú kíchìn ara nǹkan tá à ń sọ ní àìtí kò falẹ̀ ìfà ti ń ṣe o ká lọ́mọ yẹn wà bí nsìn ṣe bóun ló máa wọnú kíchìn ló máa dáná fún mi pátápátá ẹ̀ máa dúró tì máa wẹ̀ àpòkè o jẹun wo àfojú ṣùgbọ́n wo bóyá kò fi magí sí jù tó bá jẹ́ pé yọ̀ ni kò tí mọ̀ bọ́ ṣe fi apanẹ́ bíi tiẹ̀ a put ẹ̀ into shape àmọ́ irọ́ ni kí ló fẹ́ jẹ o fẹ́ ọ̀dà oúnjẹ ẹ̀ mọ́mì ẹ̀ ṣe máa jẹ vegetable àbí ó ní jọ́sù kan sí tó ṣẹ̀ṣẹ̀ ṣe ṣé yẹn la dẹ̀ fẹ́ máa ṣe. àbọ̀ ah, ọmọ mi kò ṣáà sí ilé báyìí sí mm. ẹ̀ dẹ̀ máa jẹun mò ń jáde tẹ́lẹ̀ nítorí tí mo ṣe wà lé so mo gbọ́dọ̀ take very good care of you mm? Hmm? so eh, ẹ kì máa ń yọ̀dà fún mi. irọ́ o ní ọ̀dà fún mi o nígbà tó ti lé ọmọ tó yẹ kó wọ kitchen kó dáná fún mi tó ti lé lọ ìwọ ló máa wọnú kitchen wàá yọ fìlà orí ẹ lẹ̀ o máa wọnú kitchen. àwọn tí wọn náà sáàdì yìí sínú ẹgbẹ́ ìfẹ́ jẹun so máa wọnú kitchen máa lọ sóúnjẹ dẹ má lè jẹ. Ah, ah, ṣé nǹkan ò ṣe é ṣé mi ò dáná fún wọn jẹun àbẹnú ẹ ṣe wá ṣe pẹ́tẹ́pẹ́tẹ́. ẹ náà ò yẹ gàmá ọ̀dà ìwọ ló máa bọ́ fìlà ẹ lẹ̀ o máa ah. wọnú kitchen àjọ máa ṣe. to be honest ọ̀rẹ́ ò fẹ́ yé mi yes na ọ̀rẹ́ ò fẹ́ yé mi ah, ọlẹ́ni tó lórí ò ìfìlà bọ́bọ́ see you you be fine boy ọlọ́run tó ṣe kí ni I mean in your thirties see how far you've come you've achieved a whole lot owó yìí wà you be fine boy so kí ló tó ń sọ fún mi pé o ò tí ready. actually kò sí irọ́ nìkan tó sọ. kí ni kí ni kí ni kí ni ọ̀tọ̀ òun pín tí ìlà ilé omi tó ń fọ́n fine boy bọ́bọ́ leave fine boy go marry na wetin i dey tell you be that go marry time don reach now o n ṣọmọdé mọ́nà i mean look at you at at thirty plus see what you've achieved come on. Fully understand to be very sincere Fully understand. ah okay káti àwa gbà pé ọ̀dọ̀ ẹni kò wà you make me understand because mo ń tẹ̀ phantom what could be the major problem èmi ni mo introduce ọmọ yìí sí ẹ I mean, àbíyàn mo rántí pé èmi fúnra mi mo ṣe mo ṣe background check ọmọ yìí dáadáa mo get to realize that this girl is a good girl ó dẹ̀ confirm ẹ fún mi pé ah, ọmọ yẹn wà okay except you were lying to me so you tell me. No, í ṣe ọmọ burúkú látìgbà tó ti wọnú life mi ó ti add value to life mi. so what are you waiting for. oh oh you understand bí a lè tajà and nípa tí mi ti yan ṣe gan thank you very much ṣe àgbà. Ah, you're welcome oh, but ẹnu lásán ò dùn yànmùyànmù ẹnu fífò ò dùn yànmùyànmù ah. bọ̀bọ̀ jẹ́ kí mi gbà láti. tóbi ṣé wọ́n fowó ṣe é. ẹ wọ́n ti fowó ṣe mí kí ni mo ṣiṣẹ́ fún. ní mítìn tó lọ fún yìí ó máa yọwọ́ fine nǹkan tó yẹ kó gbà kọ́ ló máa gbà ó torí pé báyìí jọ wà mo tún fi kún percentage. ẹ ah ṣebí normally ó yẹ kẹ́mi àjẹjẹ lọ ṣe presentation ni tí mo bá dẹ̀ sọ ìwọ náà sọ so ọpọlọ tó yẹ kémi àti ẹ jọ lò èmi hmm. nìkan lọ dá lò my brain my brain ó ti liquidate owó ló máa boost ẹ jẹ́ kí n gbà láti wọ́n. torí kèmí mẹ́pọ̀ lọ́pọ̀lọ́ kí n tó gbà ẹ̀ ṣiṣẹ́ hmm. ẹ̀ tó kèmí mẹ́pọ̀ lọ́pọ̀lọ́ kí n tó máa fún ẹ lówó tí mo fún ẹ. ẹ ò sọ pé màá ṣe overtime. aláyé kí ló máa mú. ẹ ò lè béèrè pé kí ni máa jẹ. kí ló máa jẹ kí ló máa mú ń béèrè kí ni máa jẹ hmm. ìwọ tó yẹ kó máa ń ọ̀dà kiri ni bọ̀bọ̀ go marry o go marry ebi ló lébi débi báyìí ń sin ẹ at the end of the day ọtí la máa fi la máa fi la máa fi wọ́ọ̀ṣì. kí ló máa mú márùn lẹ́jọ́. àwọn ọdọ wà ní kò fẹ́ mi jàre. Mm-hmm. I'm not expecting to meet you right now. Oh, yẹ kó ti lọlé. Ṣé ò ń lé mi ni? Àtìgbà tí mo ti débi send owó sí ẹ. Mi ò dé expect kì í that was our agreement. Ayo kí ló dé gan kí ló ṣẹlẹ̀ gan ṣé mò ń fọ́ sára mi sí ẹ lọ́rùn ni ever since we've been cutting o oh, ṣí mi láṣọ wò rí look at me now am I not attractive to you enough. that's the way i'm saying <laughs> I've been trying and pretending as if this relationship is fine, of which is not. You know what? I'm done with this cage called relationship. Excuse me. But, but, but you haven't gotten to that. <sighs> she géètì fún mi kó kó ṣùkú jàre. òjò pé eégún òde ọ̀dà wọ́n pa tọ́kùn náà mọ́ ọ̀gá mi tí mo jẹ́rìí orí kìjẹ́ fi kí adédùnú mi lọ́ọ́ yẹ wọ́n ló lọ ọjà gbé Hello, beautiful. Yeah, of course I'm all. Mm-hmm. All right, all right, I'm expecting you. <laughs> okay, okay, okay, no problems. Oh, one minute. oh. Hi, beautiful. Hi. How are you? I'm good. Ah, sit, sit, sit. All right. Ah. Thank oh, you. Welcome to my humble abode. Yeah, you have so, a beautiful place. Oh, thank you very much. You're so, uh, what do I offer you? Anything to bow for me. Anything? Yeah, sure. Okay, you know, uh, give me one minute. I'll be right back. All right, that's fine. Make yourself comfortable. Okay. Hmm. like it? I must confess, I love it. Every single bit of it, I love it. Thank you, Lizzie. ó ń gba nǹkan mọ́ra o if i'm not mistaken ìwà tí bọ̀bọ̀ yẹn ti máa bá ọ̀rọ̀ fẹ́ yín lọ́nsìn á ti máa pé seven months omi ìnà pé kò tí ì fọwọ́ kún ẹ̀ náà. àǹtí mi kí tó bá fọwọ́ kún màá wá fẹjọ́ sùn yìí ni ẹ wo ó ti sú mi mi ò ṣe mọ́. mo rè wá jẹ́wọ́ fún mi aṣá ní nǹkan tó sọ pé ó ṣe fóun bóyá ó ti try láti fọwọ́ kún ẹ̀wọ́ náà fakọ sí i òun ṣe no not now ọkùnrin mi dẹ̀ máa ń bínú máa ń pìsì wọn wọn fákàn òpè wo hmm, alábàámu sá ṣé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn àbí kí ló ló ṣe fóun gangan. àti mi ṣe ẹ̀mọ́ mi ni èèyàn kan máa wá bá mi màá ní pé rárá ṣé tó bá gbé súnmọ́ mi mi ò ní dá lóhùn ni ah, kò wá rárá bí àkótí ẹ̀mọ́ ṣe gan ni kò yé mi ẹ wo. kò wá rárá àbí ọ̀rọ̀ yìí ó ti ń rí bákan lójú mi o kọ́lá tó jẹ́ pé èmi àti ẹ̀ gangan friends with benefit là ń ṣe àkànpá ni àgùnṣeré ni anywhere ni gbà gbòs gbà ló ń gba gidi ni tèmi náà dẹ̀ ń gbára dúró kábọ̀ tí bọ́ sí ẹ̀yin tẹ́ ń ṣe serious relationship jẹun torí ọlọ́run kí lẹ jọ fẹ́ máa sọ tẹ́ bá jọ wà bí kí lẹ máa ń sọ ṣe máa ń sọ̀rọ̀ àwọn dáàdì yín àbí grandma àbí grandpa ni mi ì understand kí lẹ máa ń sọ náà so kò fọwọ́ kàn ẹ̀ kò dẹ̀ make moves. sí mi kò fọwọ́ kàn mi ṣebí tó bá ń kú sọ̀rọ̀ a máa mọ bí ta fẹ́ dojú abẹ́ kọ but kò sọ anything tí bá wà nulẹ̀ tí bá ń ba ṣeré tí bá ń ṣe gbogbo ó máa ń lé mi dànù ẹ bẹ́ẹ̀ ilẹ̀ sọ́n sì pé àti Kọ́lá gbàgbọ́sà gúnpa gúnpa ẹ wo mo fẹ́ kọ́ gbé mi pa kọ́ gún mi pa ẹ n tẹ́ make up mind mi mi ò ṣe mọ́. Mọ̀rẹ́wà hmm. èmi ò ah, ah, láì bó ṣe máa ń sáré make up mind ẹ̀ ah, mi ò ṣe mọ́ bíi ti báwo ṣó mọ̀ pé bọ̀bọ̀ yìí gan-an ó ti ní positive impact nínú láìfẹ́ ó tún láìfẹ́ ṣe náà tó bá jẹ́ tóní gúngún yìí is a serious case ká má pààrọ̀ nǹkan téèyàn lè lọ kúlé lórí ni pé yé wọn ò gún mi láyé mi you know but then fẹ́ kó fọgbọ́n ṣe èmi fi òpó sì máa fọwọ́ kun ẹ̀ ó dẹ̀ lè máa tọ́jú ẹ̀ ṣé o mọ̀ pé àwọn ọkùnrin tó bá ti wà kẹrin jù yẹn bóyá máa ń ronú bí òyìnbó ni ó lè wò ó pé ah, tó bá ti dìgbà wedding lòun máa tó máa ṣe nǹkan téèyàn bá dẹ̀ kún lé ló máa ń ní yóò fẹ́ máa yó ẹ̀jẹ̀ ni èmi fi pé pattern tó fẹ́ gbé wá nìyẹn kò dẹ̀ mọ̀ pé wò láìkí gbogbo yẹn ẹ wo ẹgún mi pẹ́ fọjọ́ wájú lẹ́nu noodles ni tó bá tutù kò kí ń dùn mọ́ ah Ewo, yín náà ń jó mi lábẹ́ aṣọ náà ń jó mi lábẹ́ aṣọ. onígọ̀tì ò ló níwájú ẹ̀gbọ́n ẹ̀ ló ti ń sọ sọ wọ́n ti jẹ́ ẹ́ pa nìyẹn wọ́n ti rún ẹ ó ti máa dùn bẹ́ẹ̀ ó ti mẹ́nu bẹ́ẹ̀ lóun sọ fún mi pé noodles yẹn ṣó dé yẹ àwọn yẹn mọ̀ sí yẹ ní rí ìgádì o so kémi náà máa sọ pé torọ́ ń gún mi pa kíwọ náà rò pé o ní confidence àti máa bá mi sọ pé o fẹ́ jẹ pé ń gbọ̀n. ẹ má bínú ewu àǹtí mi gbogbo náà kò lówó o kó tá à ń sọ yìí ó ṣe pàtàkì ó ṣe kókó ó ṣe kókó ẹwọ ẹwọ ẹwọ ẹyìn. orí ẹ ò pé wẹlẹwẹ wo kò sí wàhálà bọ̀ má ti sọ fún pé ò ṣe mọ́ ṣó ti gbọ́. What do I pick on now? say, uh, we had an agreement, right? And this that you are doing right now is not a part of it. You're fine. I I enjoyed every bit of what we had yesterday, but please, you feel go real, Please, just start going, please. And uh, you can check your phone. I I sent the agreed amount to you already. Please, just just leave. Eh? Hmm, just shut the door and you leave, please. kí ló ń pè mí fún. ṣé o fẹ́ bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni. mo understand ọmọ máa fine but i'm trying to apologize to you like i sent you a couple of messages and you were not even replying me. you are sorry. ẹ ayọ̀ What's it about? oh <laughs> really. Thank you very much. And If that's the case, then uh, Uma Wumi kò láti wá ṣe kíni. mo rò pé ó sẹ́ dáríjì mi sí ni. ó dà ń porò pé mò ń ṣeré. ó ti sú mi i'm done. like i'm done with you with us and everything. Mama, <sighs> mo máa bó ṣe ń pinnu ni please i'm begging you mo ń bẹ̀ ẹ́ ni. this is the very last time and I promise you like mo ṣèlérí fún yín pé irú nǹkan bẹ́ẹ̀ ò tún ní ṣẹlẹ̀ mọ́. mo ti gbọ́ má máa rò. Ah, oh, okay thank you very much. Eh? babe babe màá múlẹ̀ wá òde ní sùúrù náà mo ń bẹ̀ ẹ́ nìyà i'm sorry mo ti gbọ́ can I go. come on now happen now okay mo mọ̀ pé nǹkan tí mo ṣe ó kù díẹ̀ káàtó fine mo mọ̀ pé o deserve láti bínú bọ́dú ẹ̀ náà mo ṣe pé wá bẹ́ẹ̀ kí wọ́n á bẹ́ẹ̀ ó lè dáríjì mi. Is that how much you despise me? Ayomide, kí ni mo ṣe fún ẹ gan? Ó ti sú mi. I can't take it anymore. And I think I deserve some explanation. Mwewa, <sighs> there's no explanation for this. Honestly, we can try láti fẹ́ kí ká ṣe right in the right time Yes. Okay, uh, for you to know, I'm ready to take our relationship to the next step. I want to share my last name with you. I can't hear me. Are you serious? <laughs> I'm serious. Uh, I want call you Murewa Akemi. I just... Serious. I'm serious, darling. Hmm? I'm sorry. I'm very sorry. Hmm. So now, èmi náà máa jẹ́ Mrs. Akiyemi. Ah, I, I love the sound of that. Mm? Thank you. Mm. Mm. business transaction yàtọ̀ sí ọ̀rọ̀ sentiment bó ṣe ń ṣe business kan yẹn ah, irọ́ o a ń láti máa clarify ẹ̀ má jẹ́ ká gba irú ẹ̀ lọ́wọ́ ẹ̀ mọ́ business is business ṣebí nǹkan tó fi tàn wá di last time ni a ní cheat ni bọ̀bọ̀ yẹn o ń gbọ́ cheat ni bọ̀bọ̀ yẹn àkúmọ̀ kan tó fowó ṣe obìnrin náà ló ń kó bẹ business tiẹ̀ nìyẹn kọ́. ọmọ màá bẹ̀ wò wò màá bẹ̀ sọ ìdùnnú mi màá bẹ̀ sọ létà ìdùnnú mi dé létèkẹ̀. irọ́ ni o hey good news lélẹ́yìí o múre wá ó propose o dẹ̀ ti ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe <laughs> mo sọ fún ẹ mo ní sórí ọ̀rọ̀ àwọn ọkùnrin yìí salad àti cocktail ló máa ń láìkì ẹ wá dàpọ̀ ni wèrè díẹ̀ ọmọ dada díẹ̀ crazy girl díẹ̀ àṣà díẹ̀ olùtò díẹ̀ wà kọ́ gbogbo ẹ̀ pọ̀ ní mo sọ fún ẹ <laughs> i'm so happy this is good news <laughs> kò sí wàhálà ìwọ náà wá ṣọmọ jẹ́jẹ́ o ṣọmọ jẹ́jẹ́ ṣo ti gbọ́ alright tó bá ti dé gbogbo gist yẹ kó wá fún mi ẹ kọ́lá náà wà bí ó ń kí ẹ ẹ ó ń kí ẹ wá wọ̀ o ṣe <laughs> alright later ah, boyfriend múre wá ni òun ló sọ fún mi nísìkò ti propose. Ọlọ́run nǹkan tó sọ fún mi nìyẹn. Are you serious? I am. I'm so happy for her. Me too. Wow, that's good. Mm-hmm. Ṣègbòjègbò kọ ní nǹkan kan. Ah, mi ò ní kọ. Wọ́n eh, kàn kọ díẹ̀ náà ni pé ìwọ ráì lọ ń lo báyìí. Gbéwèrè wọlé díẹ̀ báyìí. Ṣé báyìí díẹ̀ báyìí. Ó dẹ̀ ṣe ó tẹ̀lé sílábọ̀sì mi ó dẹ̀ bọ̀ sí. O lè change ẹkùn. Ẹkùn. Àwọn ẹkùn tó péyọ̀ lẹ́kùn. What's wrong? Why are you not sleeping? I'm preparing color. <laughs> and that's the color waiting tomorrow. If you need anything. Ayọ̀. Mm. Okay. Kasi Ban, but I'm caught. She don't want to be committed to me. Mm. But now, ó ti propose to me. I'm your wife to be. Ayo, Ayọ̀, she me mi your worry. I want to feel you. Ayo, touch me.

have a very long day tomorrow, so baby, come on, sleep. Mommy, I could joke mà. Ó ṣé ọkọ mi. ṣé kò sí ní wàá rẹ̀yìn báyìí pẹ̀lú gbogbo stress mọ́tò yẹn and all. Ah, ó kúkú rẹ̀ mí àmọ́ tí n bá pa ọkàn pọ̀ kí n wálé ni kí n tó tún wá ó máa ṣe díẹ̀ àmọ́ inú mi dùn hmm? ẹ̀rín tí mo rí lójú ẹ̀ yìí. <laughs> mọ́mi àbí ọlá ọlọ́run ọlá ọkọ mi náà ni. ọlá ọkọ <laughs> ẹ̀ olúwa ṣeun pẹ̀lẹ́ o ṣe kò tọ́jú mi. bọ́mi ah, ẹ káàárọ̀. ọkọ mi pẹ̀lẹ́ ṣàlàfíà. àdùkẹ́ lọ́wọ́ lọ. nílẹ̀ ah, tá a rí yàyẹ̀mílé lára rẹ̀ ṣe àlàáfíà. Ah, kí ló dé ṣé o fẹ́ kí n wá síbí ni ṣé kí n máa lọ mi ni. mo ní kí n wá yọjú wòyìn náà ni torí tí n bá wá ń sìn mọ̀ pé next week party ti bẹ̀rẹ̀ nìyẹn mi ní ráyè wá yọjú òyìn. ẹ ṣe gan mọ mi ah, so àbí àlọ́kẹ́ fi bára ṣe rẹ́sìn. Ah, you know i don't like to inconvenience people so mm, i can as well go back to my house today. àbá mọ mi inconvenience bíi ti báwo ah. nínú ilé ọmọ yín rárá o. irọ́ o mi ṣe ilé ọmọ mi o ìgbà tọ́mọ mi ti ń bi mí pé ìgbà wo ni mo fẹ́ máa lọ ìgbà wo mo fẹ́ lò òṣèkò wà tó kí n kẹ́ agárá mi kí n máa lọ lè. honestly mo kàn fẹ́ mo bá yín máa make an event fún stay yín ẹ pé nǹkan tẹ́yìn máa ń like kò burú tẹ wá ní ẹ̀nà lẹ́yìn yẹn àbí. mo fẹ́ mú mi mọ́ kọ́nà. <laughs> Ah, báwo ni nǹkan tó gbé lọ. oh that's true i'm coming mọ́mí mo ń bọ̀ mà. pẹ̀lú ọkọ mi kárí lá. ṣé ẹ̀dẹ̀ láì mú fídíò ẹ̀ wò yá bí kò change. Eh? ṣe ilé ìyá bíi tí mo wò tán. ilé àpò <laughs> ah, ah, mi. <laughs> àjàdí o. ẹ wá ẹ. pàdé mi afa kí ló ṣe. ó wà á kẹ́ ọmọ ìtàn ilé rẹ. o ti gba àánú wàá wàá wàá wàá bọ̀bọ̀ àṣebáyẹn ilé ayé rí bẹ́ẹ̀ tó bá tẹ̀jẹ́ pọ̀ online gan ló ti book fowó tẹ̀ tó bá fún wọn lówó ń bẹ̀ tẹbi tó bá dé ó máa sanwó náà baba go service light ah. you go use ac. tóbi nísòro má sọ fún mi pé serious pé ò ń béèrè owó lọ́wọ́ mi. Ah, mi ò ṣe ní béèrè owó lọ́wọ́ ẹ̀ bàbá bókàdì. Ah, ok bókàdì bókàdì bókàdì. ó mọ̀ kọ́ tó ṣe mọ̀ gẹ́lẹ́ má sọ fún accountant kó fi kún salary ìyẹn tún kọ́ ẹ àá ṣe. bàbá dúró jù àgbẹ̀mí mọ́ra ìṣọ́mọ̀ náà bọ̀bọ̀ ṣe transfer kí ló ṣe náà. ọ̀tọ̀ lówó pleasure ọ̀tọ̀ lówó bí iṣẹ́ má dá méjì pọ̀ lábá àlàdé. Mm, mm, mm, ṣé dansa. mi ò fẹ́ lè kó serious. bàbá ọ̀rẹ́ máa ń bá yín. mo máa kọlẹ̀kùn mọ́ yín lórí o. kí ló ń ṣe. Ah, hello beautiful. hi. see you look so beautiful. Thank come on, come on. Ah. Wait, wait, wait, wait, wait, wait, wait. wait. Stop, stop, stop, stop, stop, stop, stop. See, I, am only here to satisfy my sexual urge, and I don't want any other thing. Yeah, I no care complete too now. My business won't come to me, can enjoy ourselves. I know you are not here to play, but just for play, nothing more. Eh? So na hair the one make I give you. No one, no one knack. Hair. Ah, if you can't enjoy yourself now, how about me? How go they do? Babe, eh? we had an agreement before you come in. So if you want more, then you just go outside and get another guy now. That's so you want time. That's how I want it. That's so you want time. Eh, you know how your big go be. Now thousand, I go collect from you. Babe, calm down. And we um, had an agreement before you coming that I'm going to pay you 20,000. So why are you changing the price? Okay, you want to enjoy yourself, but you don't want to pay money. Me, I don't enjoy myself. Not only you want to enjoy yourself. I be make I dey go. No, come on now. Stop threatening me. Eh. No, come on, stop. Huh? Oh, oh. ẹ kàn ẹ dúró náà á fà á ṣé ṣe o gbádùn mọ yẹn. tóbi kí ló ṣẹlẹ̀. níbo. kí ló ṣe tó yín bí lọ. pọ̀pọ̀ mi ò ṣe ní bèrè ṣé yóò jẹ́ ìyàwó ẹ ni kò ṣe ìyàwó ẹ náà. kò tí ì wá dúró kí n ṣe ìyàwó mi tí n bá sọ fún ẹ kí ló ẹ fi ṣe. mo máa fi ṣe mẹ́wàá ọmọkùnrin yẹn ló máa dèta mi bóyá ọmọ yìí next time máa tún bẹ́ẹ̀ tún import wá àbí kí n bẹ́ẹ̀ gbé mi wá kí n bẹ́ẹ̀ ṣí mi wọlé. tóbi mo lè wá dúró dé mi rẹ̀. ẹ ẹ ok ẹ jẹ Incarnation. nation. má pè débi ṣe lọ́la má rògbò torí pojọ́ rẹ̀ má sáàkì ẹ̀ o. bọ̀bọ̀ tó bá sáàkì mi. màá fògùn sórí six fún ẹ. ọ̀yà làwọn á ṣe é. àwọn bàbá bọ̀bọ̀ jẹ́ kí jẹ́ ẹsẹ̀ ẹ̀ jàre ah, ah, àbáwérì. Thank Come on, you. Daughter. I'll do anything for my beautiful wife. I know. and then, um, mo rí alert. Owó kí ni yẹn? Oh, well, ẹ má kàn fi ìpele ní ìdánwò ní sọ ìdúró àwọn yìí sẹ́ńdẹ̀ sí. Ṣé aláìkú máa bà mí jẹ́? Mm-hmm. Come on. Mm. Oúnjẹ ti jiná, to lọ freshen up. Okay. Ah. But all I can say is I am going crazy. I am losing it. I'm losing my mind. Cause my world is crumbling. My world is crumbling. Darkness everywhere. When would you light? Opa. ọ̀pá. yá wa o. máa bọ̀ lókè mo fẹ́ rí ẹ. ẹ ní pé. mo ní kó máa bọ̀ lókè mo fẹ́ rí ẹ. ọ̀dà kò sí wàhálà mo ti ń bọ̀. àjẹ́ pé orin iṣẹ́ tí sùfẹ́ torí tèmi náà sẹ́nu tó ní lókè yín lókè lókè yín lókè máa máa lọ́wọ́. my world is crumbling, my world is crumbling. Darkness everywhere, when would there be light? Oh, I'm losing my mind. All I can see is that I'm going crazy. I'm losing it losing it, I'm losing my mind. ṣe ni kó má lọ jẹ́ pé ẹṣin inú ìwé lásán lásán ni. àǹtí mi kúkú kí n ṣe òkó bò. báwo ni wọ́n ṣe mọ̀. ṣèbájọ́ ń sùn ni adẹ̀dọ̀ ń jí ó máa ní money erection náà. wọ́n ní erection kí ló wá rò pé o fẹ́ ṣe báyìí. ẹ wo sista mi bí mo máa filẹ̀ ni o torí ìgbéyàwó yìí ẹ wo ó ti ń sú mi jàre. mo rí wa. Eh? ìyẹn ò kì í sáré take rash decisions bẹ́ẹ̀ yẹn marriage mà la pé o kàn fẹ́ filẹ̀ bẹ́ẹ̀ yẹn jọ nítorí ọlọ́run tó bá filẹ̀ òòró gbogbo nǹkan tó ti ṣe fún ẹ ìyẹn ní kọ́kọ́ sórí marriage <laughs> ó gba sùúrù o tó bá ń gbọ́ ilé ọlá níyọnu ìyọnu bẹ̀ díẹ̀díẹ̀ ló ti rí i èmi fi ò pé bóyá kò fún ní time at least nǹkan tó ń ṣe fún ẹ tó fi ń múnú ẹ dùn ó pọ̀ ju èyí tó fi ń banú ẹ jẹ́ lọ then you weigh your options ah gbogbo àwọn tí wọ́n rí bẹ́ẹ̀ yẹn tó ń ṣe how i'm mrs kìnnìkan kìnnìkan oníkálukú wọn náà ló ní nǹkan tó ń face now. ẹ oh, ọ ẹ̀yin lè ń sọ̀rọ̀ báyìí tí bí màtí ẹ̀ lájọ́ ń gbé mọ tí náà ti ń jó mi lábẹ́ aṣọ èwo ni kájọ wà láti ibi tá a ṣe bẹ̀rẹ̀ boyfriend and girlfriend tàtú ti máa rí kí wọ́n má ṣe mi láṣọ wò iṣẹ́ òbó easy ni gbogbo ẹ̀ náà kó lówó jàre. kádẹ́ tó sọ̀rọ̀ méjì kò ṣe é láṣọ wò kò ṣe é láṣọ wò sójú oúnjẹ ni àwọn tí òtò ẹ̀ kọ́ ló ń ṣe mọ̀dà mary kọ́ ló ń jẹ́ kán délẹ̀ lè rí ìwọ̀n wèrè kí ló ṣẹlẹ̀ fi sílẹ̀ filẹ̀ ó lè ní nǹkan tó ń bọ́ dáa ẹ̀ àti pé oore tèmi lè ṣe fún ẹ àwọn haúsá máa ń pa àwọn drinks kan wọn láwọn kinní kan tó ń pè káyà máa ta mí mọ̀ ń pa ẹ o bóyá tó bá lè fi wọn ló máa fi sínú drink kọ́ ló máa ń increase yọ ọjọ́ máa jẹ́ kó máa mú ṣe bóyá tó bá lò yẹ à lè sọ. ó yẹ àbí akátúrà yìí náà nà. ìyẹn bẹ́tà mi ò fẹ́ pé o fẹ́ filẹ̀ yẹn ò ní kọ́kọ́ òun nìyẹn sin mrs. mo mọ mo mọ pé nífẹ̀ẹ́ kí n filẹ̀. ìfẹ́ kò dàbí èmi ni o wọ́n máa sọ pé ẹ̀dá bí bó ṣe dà mí ò ń ṣòro àǹtí bẹ́ẹ̀ yẹn the pé mi ò lọ́kọ kò mí pé mi ò ní encourage ẹ̀ kò dúró nu marriage àwa la mọ̀ nǹkan tójú wa ti rí ń gbòòrò kò sọ́kọ́ òdìmú o. gba updating kíákíá. Tóbilọ́ba ṣé rubbish tó pè mí kí n wá ṣe nígbà ìlélẹ́yìí ó ṣì ló pè mí kí n wá ṣe níbi báyìí náà. kí ló ṣẹlẹ̀. that stupid friend of yours nǹkan tó pè mí wá ṣe the last time ló tún ní kí n wá ṣe always requesting for head alone the guy no dey knack eh? wetin happen ah, ah ṣé i get disease for body na be wetin happen the guy dey too ade ah, na bọlọ the guy na bọlọ i don tire for that guy jare. tí kí n ti bá gbọ́ ẹ lágbọ̀ọ́ yìí kò kí ń fọwọ́ kún ẹ̀ ó kàn máa ní kó fóun ní ìdán ah, eh, ni pàdí mi kò jé mi kò jé mi rárá. maybe you ask am that bọlọ bọlọ gather ajare may you talk am alaye i no want nonsense jọ. Ayọ̀mídé no dey knack na bọlọ ah, ah, kò yé mi o kò yé mi. Wait. Um, you know what? But kí ló dé tó me, fún But the kí ló dé I don't feel this is a topic for us to discuss. It's not a big deal. Are, are you kidding me right now? Ori has big deal. Like, wait, are you, are you listening to yourself at all? You do not see it as a big deal. <sighs> Am I the one running mad or something? Okay, Drona. Yeah, where go? Same thing. Wait, wait. Same thing? you? ìyẹn túmọ̀ sí wípé láti ìgbà tí ìwà àti ìyàwó ẹ̀ tẹ́tíjọ fẹ́ra yín ẹ̀ tíjọ lájọṣepọ̀. wait wait no no no no let me get this right bọ̀bọ̀ ṣé o lè ṣe ni. <sighs> Ah, to be more the See you later. Huh? Ah who be mumu here. I'm coming. ọ̀rọ̀ to be. ọ̀rọ̀ yìí pamọ́ ọ̀rọ̀ yìí pamọ́ kò yẹ. ohun tóbi ẹ kalẹ sá. báwo ni mo wá rẹ actually domophilus ibi iṣẹ́ ni oh. èmi sáré lọ attend sáwọn kankan so àwọn nǹkan tí mo lọ attend sí náà làwọn files yẹn but instead of me driving down to the office again I wouldn't want to do that ṣùgbọ́n níbi kí n yà á lé ó ní láti sign àwọn document yìí lálẹ́ yìí because first thing tomorrow morning we will be needing this in our office so jọba mi fún. sure okay. èmi náà máa pè lórí fóònù. all right okay. have a good night. ogun tó bi ṣé bá ti fẹ́ máa lọ ni nítorí ẹ̀yìn òsì ni ara ò ẹ lè wá sílé mi kẹ má jẹ kẹ má ah no no no ẹ eh, <laughs> ẹ má bọ ẹ má bọ má bọ. okay if you if you insist. kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu. water will do. water kẹ bàbá yín gbé jùsù àmú bọ̀. okay. mi Lily, Eh? I shouldn't have done it. Ha! Ìwọ Ọlọ́run, You are dumb, Lily. Darling. Ah, ọkọ mi, káàbọ̀. Mm. All right. I. Isso mesmo. Ai, Thank you. Báwo ni ṣé traffic yẹn pọ̀ jù? <sighs> Ó wà tí kò kí a fẹ́ Um, Baby, mo ń bọ́ mo fẹ́ sáré ṣe nǹkan sáré. Kò the problem. o bá má ti ṣe bẹ́ẹ̀ yẹn at least tó bá fẹ́ take oru decision yẹn débi tó fi rò tó fi lọ ó yẹ kó lè pè mí pé àsìsítà ah, mi nǹkan báyìí ni mo fẹ́ ṣe má lè sọ fún mi pé o bá má ti ṣe I understand it's not easy eh? um, suggestion tó mú wá ìkọ́ni solution o mo fi ọlọ́run bá bẹ̀ má jẹ́ kí anybody bẹ́ẹ̀ gbọ́n kan ẹ ọkọ ẹ ò gbọ́dọ̀ sọ fún má tiẹ̀ fi hàn nínú ìwà ẹ̀ gan sí ṣùgbọ́n nǹkan tí mo sọ fún ẹ sórí gbogbo bá ṣe máa ṣe ẹ́ tí òfin ní yọ wá lẹ́sẹ̀ lẹ̀ ọlọ́run máa fi mọ̀ wá o ó gẹ́tì gbé ọ̀tọ̀ tí mo sọ má sọ fọkọ ẹ̀ o ṣùgbọ́n nǹkan tí mo sọ. Ah. tìbí mi ò lè wojú ayọ̀ mi dé mọ́ ẹ̀mí ọkọ̀ jẹ́ mi àti mi. ṣòro mo rí wa <laughs> mo understand mo understand. Mama, mama, má sọ fún jọ. Then I want you to get over this. Ṣùgbọ́n I know conscience is a great thing but then kì í ṣe pé òun wọ̀ náà kò ṣe bẹ́ẹ̀. And mi ìfẹ́ jẹ́ kó ní irú èrò yẹn lọ́kàn mọ́, má ṣe irú ẹ̀ mọ́ ọjọ́ nítorí Ọlọ́run. But má ever suffer, fọkọ ẹ̀ ṣó ti gbọ́. You find a way around it. You have to be strong. go here. I don't. Kí lẹ wá ṣe Question yẹn ó wà very absurd. Kí ni èmi wá ṣe níbí? Come on, àwa làwọn kọ́kọ́ wọ́n oko tá a pa wà, wàá yọ̀bẹ tì ó bẹ̀rẹ̀ sí ń jẹ ṣé o ti gbàgbé pé èmi ni mo come on. so. anyways on a lighter note mo wá láti wá wo beautiful face ẹ ni. you know what? <coughs> yorùbá máa ń sọ pé ibi tí ìṣòro ẹni bá wà ibẹ̀ lọ́kàn ẹni máa ń wà. The truth, you know what? <laughs> Ma take care of boy dada. I mean, obviously you're taking care of him. Tó ń gbẹ́dọ̀ yín sọ̀rọ̀ báyìí. Báwo ni mo ṣe ń sọ̀rọ̀? Ṣé o take care mi ni àbí mo ń take care? Hello, ẹ̀skísà, mi ò fẹ́ mú bọ́kùnrin náà ṣe fẹ́ wá romantic tó láyé hmm. yìí. Hmm. Tó máa sọ pé ìwọ ń take care ìyàwó ẹ̀ ẹ̀yin ya wow? wá o take care wow? keep up with a good job. thank ah, you. actually on try ọkọ yẹ kó máa sọ oúnjẹ kó máa lọ máa. ẹ ẹ ẹ ń sọ̀rọ̀ ó sì ni ah, ah, àwọn sọ fún ẹ pé. <laughs> Oh, oh, wọ́n wà ókè jẹ́ wọ́n wà ókè. àmàdé mi gbé mo da ìdúró mo kàn sáré ní kí n ṣàwà. I don't know it's fine it's fine. ó ti wò ó fẹ́ wá wá máa bá bọ̀bọ̀ ìrìn. máa bá wí you understand kò kọjá àbáwí lọ́dọ̀ ẹ̀. dé tá à ń fi ìwà ìbàjẹ́ yangàn ní ìsẹ́yìí. Ewaye, a minute abeg. kí ló ń cover. afa ẹ ọmọ kan ṣe ni pé mo fẹ́ sáré débi kan kan fún mi bíi thirty minutes I'll be back. ẹ eh, ẹ eh, eh, ok ok mo ti ṣe ó láìpẹ́ kí n ti ṣe tán kó tó dé so mo máa drop kiss regular place. no no àmọ́ ah, ṣe báyìí náà ah pè mí tó bá ti ṣe tán. má kúrò lé without letting me know pè mí ó possible kí n bẹ́ẹ̀ lẹ́sẹ̀ yẹn sẹ́nà. ẹ bọ ọmọ kí seven thirty ti lọ sí. má wọrí màá gbósùn kan bá má pè dé o. ọmọ ilé lankan wẹ́wẹ́ lankan. ká ṣe. I'm coming. video recently. Okay, um, she Wale Wale at least. Okay. Mo pé Yorùbá máa ń sọ pé ẹni tí ò bá sínlé wọn kì í bá ń lé. Um, regarding your husband, EY broke code. You know, kí ló ń jẹ bẹ́ẹ̀. o code it's okay It ò bí talk ẹ wá so ìtumọ̀ ni wípé we tẹ̀mí wá me báyìí ọkọ by. lè ever dé bá wa mo kàn ní pé ibi tí èmi àti ẹ mm, let's just pick it up from there i mean the last time was fun. <sighs> hello. What is sọ fún nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn mistake ni irú ẹ̀ ò dẹ̀ lè wáyé mọ́. Hmm. mistake right anyways ó pé mistake náà ni ó máa ń kọ́kọ́ ṣẹlẹ̀ téèyàn máa fi wá realize pé whatever happened after the mistake was meant to happen because I enjoyed it. The last time was fun. Tó bá notice èmi gan mo lera lọ́jọ́ yẹn, you know, but and the long process. Oh, you understand? And I'm sure you enjoyed it to yourself. So, I náà dẹ̀ enjoy it lọ́jọ́ As a matter of fact, I'll keep n sáfara. Whatever you enjoyed that day, I promise I'll double it. come close now, babes. Come close. Okay? But I know. Oh, I fẹ́ gbé súnmọ́ mi àbí? Team Montino ọ̀bàlọ́bà Mohamed. Mohammed Temi Awaba Mountain Tier. Oh, ó ti yé mi. So, nígbà tí Mohammed Temi decide láti to mountain ẹ̀ mountain tiẹ̀ wá avoid Mohammed Temi. Mountain tiẹ̀ wá decide láti máa sá fún Mohammed Temi. Bravo, that's beautiful she realized the pay gesture to make me bíbá ẹ lẹ́ẹ̀kan you meant it it's okay me okay, ja. í jà ó kàn jẹ́ wípé o need láti máa prepare rẹ nítorí pé nǹkan tí èmi àti ẹ ṣe láàrin àwa méjèèjì ti lè fi jóná ọkọ ẹ máa gbọ́ sí i will tell him yes and tó bá lọ rò wípé i've got something to lose tó ba mo. hello. I've got nothing to lose. I'm not the married one here. You are the married one. pé Hello. You're looking at a CEO in the making. It's money pé I have made so much money from your husband's company to set up myself. So tó bá process it, dáadáa, while realizing pé I've got nothing to lose other than you. You won. You ìwọ ọmọ ọgbà wo èmi kọ́ ni mo connect ẹ mọ́ ni tó bá yẹ pé mo fẹ́ fọ́ ẹ nígbà yẹn ṣé mo ní ti fọ́ ẹ bàjẹ́ ni ó wá fi tọ́ mi lẹ́nu wò tán ó wá ní kò sọ náà mọ́ must be a joker however màá jẹ́ kọ́kọ́ ẹ gbọ́ I rest my case here. ó yẹ dúró. say what? That's what I'm talking about. Yeah, she even more good than me. She doesn't make poop, but I don't work last time. Huh? Hmm? Come on, Larry. Martin, ó kọ̀ rẹ̀ mí díẹ̀ ni, orí dẹ̀ ń fọ́ mi. Bá ṣe o ti wọ́gùn ṣá? Of course, mo ti lo pain relief tó wà nílé. So I want to wait till tomorrow morning. Tó bá lọ upstairs, then to bá lọ, I'll go to the hospital. Uh, uh, that's fine then. ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n ilé ayé burú sí àló ń dára sí i ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ilé ayé burú sí àló sí i ohun tí kò dára la fi ń yọ. ó ìwọ lóyún kí mo báwo ló ṣe ṣe how. tìmí àgbà tí tèmi padà bàjẹ́ pọ̀ tìmí. ẹ wo nísìnyí nísìnyí nísìnyí jọ ṣé o tún padà lọ lẹ́yìn ìgbà tí alákọ̀ọ́kọ́ yẹn ṣẹlẹ̀ ni. tìmí tí ẹ yé mi bàbá ń tírẹ́tì mi pé òun máa sọ fọkọ mi mi lè fẹ́ kí lè mi dàrú. ó ń tírẹ́tì ni blackmail ẹ̀. <laughs> kọ́kọ́ fi yẹn lẹ̀ ọ̀rọ̀ blackmail ló gbé wọlé kò sí wàhálà fi yẹn lẹ̀ jọ̀ọ́ torí ọlọ́run lẹ́yìn èmi tí mo mọ̀ yìí talent tó ti sọ fún. èyí ni kò náà dé. wọbí ẹdùn wo ló fẹ́ lọ fi sọ fún ọkọ ẹ pé o lóyún láì ṣe pé mary ni ẹjọ́ torí ọlọ́ṣọ́ ọ̀nà fẹ́ máa sọ narétífù olóyún ẹ̀mí mímọ́ ni àbí báwo ló fẹ́ bá sọ. kristo ti sọ fún yàn kọ̀ọ̀kan àmàyọ yín yẹn ni. Ah! àǹtí mi oyún alákòókò tí mo kọ́kọ́ ní láyé mi ẹni mo tí mo ṣe ń wá tó. ṣé mo máa di ẹni wọ́n bí kò sẹ́ni tí ò lóyún alákọ̀ọ́kọ́ rí gbogbo ẹni tó lóyún alákọ̀ọ́kọ́ láyé yìí wọn ò fi ń bímọ bẹ́ẹ̀ ni mo sọ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wọ́n ń bì o máa kọ́kọ́ fìyẹn lẹ́nu pé oyún alákọ̀ọ́kọ́ o thank you for coming thanks for coming ló máa fi ń ṣe ṣùgbọ́n kan tí mo sọ fún ẹ because oyún ìdọ̀tí lélẹ́yìn oyún ìtìjú jọ torí ọlọ́run báwo lè fẹ́ sọ fọ́kọ ẹ̀ pé olóyún ẹni tí ò fọwọ́ kún ẹ̀ ah mo lè wá a máa yọ ni o. ìfẹ́ yẹn kò sunkún mọ́ ṣọkọ ẹ gírí ṣọkọ ẹ gírí ó máa yọ mi. má sunkún olórí burúkú tí ń bí Ow. Yeah, careful, darling. Careful. Wow. You're welcome to my my small hut. Nice place. Make yourself comfortable. All right, thank you. Mm. <laughs> thank you. <laughs> Man, ọmọ kan tó wá sí mi lórí mú iṣẹ́ ráṣọ yìí. Okay. Tọ́nà tọ́nà Warisi. Oh yeah. okay, Warisi. Oh, wa, wa, Warisi. Mm. Um, okay, first and first. Okay. Mm? Tell me, um, kilo faking fẹ́ kí n offer ẹ jíjẹ mímu? Má lọ wọ pé torí pé mo uh-huh. <laughs> So you just tell me what would you like to ah. eat or, and what would you like to drink? Uh, I'm fine. I'm okay. You sure about that? Well, okay. but Toronto, <laughs> Like, really, you are the shower I've been chatting with. Yes, of course. Uh-huh. Yeah. I mean, you look prettier in person, actually. Oh, thank you. Ah. Thank you. yeah, you <laughs> look prettier in person. Thank you. I, you're not vile. You're handsome. Ah! Yes. Umoje fine. Uh-uh. That's just because he's handsome. Ah. <laughs> okay, but is it tó wá sọ pé kí o jẹ nǹkan ah, Oh no, no okay, let's just go straight to business first. Ẹni pé. Mm, yeah. Ah! Yeah. yeah. Yes. We just go. Uh, èmi ń gò kẹrẹkẹrẹ bíbí bíbí stand up stand <laughs> up ah ilé yéé yíyí bílẹ̀. Sharon kí ló ń ṣe náà ò tí ì túra ká ni wọ́n gbogbo dédé náà gbogbo àrísí tọ̀nàtọ̀nà. Ah, ah. mi No ìsàlẹ̀ ẹnu, mm. ó ti yé mi. Tí ìsàlẹ̀ ẹnu bá ti ń obìnrin báyẹn, ó possible kó jẹ́ pé ó ti pẹ́ tó ti, you know, tó ti ah. wà alright, tó ti knack, you understand? But ṣóre lẹ́yìn ìtálẹ̀ yìí, tí bá treat ẹ right tán, you're gonna wake up tomorrow morning like nothing ever happened, okay? Okay. Yeah, so. Ọya, jẹ́ ká ṣe nǹkan tá máa ṣe. Okay. Bá mi bọ́, bá mi bọ́, bọ́ zip. Zip right? Ah! Kí ni? Inú yẹn ṣì ń rùn mí dúná dúná ò ń já mi lè kó náà kí ló ṣẹlẹ̀. inú yẹn rún mi inú yẹn rún ah, mi. Ah, ah, dúró náà kí inú. inú yẹn rún mi sẹ́ inú rún mi inú rún mi inú rún mi. but a jọ sọ̀rọ̀ náà ó sọ pé you are ready for ó dùn mí ẹ dùn ah, ah! náà jábílẹ̀ kan kí ló ṣẹlẹ̀. obìnrin wa máa gbé mi lọ sí hospital inú yẹn rùn mí ah, inú yẹn rùn mí jẹ́ká máa lọ sí hospital. ó yẹ. Oh, mm. eh, eh, eh, yeah, yeah. Ah! Hold on, hold on, hold on. No, no. Hospital, abi. Ah, yeah. Ah, yeah. everything pé gbogbo papers mi pé. mi ò ní kò pé iṣẹ́ wa là ń ṣe. sorry sorry sorry sorry ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. as big as you are road worthiness ah, gan-an àtẹ̀túrí ń bì third party kan ló tún ṣe ẹ ẹ inú run nǹkan tí mo tọ́ láti sọ fún gbogbo nìyẹn tí mo sọ pé kẹ́ ẹ tètè dá mi lò mi ń gbé lọ sí hospital ni mi ò kàn lè máa kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa ṣiṣẹ́ yín ni ẹ jọ̀ọ́ ẹ fún mi láwọn papers káwa máa lọ sorry ẹ ṣe ẹ ṣe ẹ tẹ̀kẹ̀ ah, ẹ ṣe ẹ jẹ́ máa lọ ah, ẹ má jẹ́ kó lọ fún mi ní ìkọjẹ ni o. mi ò fún ẹ no mi ò fún ẹ ní ìkọkọ jẹ náà. ọ̀gá ọlọ́pàá ẹ mú ah, ẹ mú. ẹ eh, eh, ẹ wò ẹ sà mi ò fún ní mi ò fún ní mi ò fún lẹ́ni tí. Eh? madam Ah. kí ló ń fún yín jẹ. ó fóògùn sí oúnjẹ fún mi. ẹ ẹ sọ ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín mo pè é lórí fóònù hook up ni ó dọ́dọ̀ mi mo bèrè pé kí ló máa jẹ́ kí ló máa. ọ̀tọ̀ ọlọ́pàá ẹ mú o fún mi ní nǹkan tẹ́lẹ̀. mi ò fún lẹ́lítì mi ò fún lẹ́lítì náà mi ò fún lẹ́lítì. sọtọ tó bá dé station wàá ṣàlàyé tó kù just calm down. <laughs> ọkọ̀ rí bọ́ọ̀gì ni ọlọ́run. Ah. Ah. careful, careful. Okay. Surprise! <laughs> ah, baby, uh, I got you a new car and I'm very sure you will like it. Take a look. mm. <laughs> Babe, múre wá kí ló kọmọ sí téèyàn ò ní rí láyé yìí nígbà àwọn fún yín lọ́kọ̀ tẹ́ fi bínú ju kọ́kọ́rọ́ nù sílẹ̀ yóò dáa tó lọ́kọ̀ ni bí wọ́n ṣe bí wọ́n ṣe bínú kọ́gà náà kan bínú wọ́n kan mú kọ́kọ́rọ́ wọn kan lẹ́mí mi náà ni pé gbáà wọ́n gbé lọ inú mi ó dùn mí <laughs> kẹ́yìn ò gbélé lọlé ọ̀rọ̀ kọ̀ ọ̀rọ̀ kọ̀ tá a ṣí wọlé ojú ọlọ́mọ àti ọmọ àkáwọn ọmọ tá a máa gbé lọlé bí n bá gbé wọlé ìdílé iléyà kò ní kọ́sẹ̀ kan tí wọ́n fi jẹ mọ́gàjí ọ̀dọ̀ wa <laughs> ah, kò sí tó ti dáa tó kéèyàn ní láyé téèyàn bá wá ní téèyàn fẹ́ fagídí ní ọ̀rọ̀ rẹ̀ ọ̀kadà bí ọ̀rọ̀ àní ní ni <laughs> ilé ẹjọ́ ni ó ti parí ara rẹ̀. Ah, ah, Mọ̀rẹ́wá mi understand kí ló fà títí tó put up níta ìlú. Ayọ̀bídé, I want to ask you a question. <laughs> And I think it would be best to provide an answer. And uh, uh what's that? Kí lè ṣe mí gan? Igan ni mo ṣe fún Do you think everything is all about material things? But Muriwa, you won't understand. I'm sorry. Sorry, my foot! Sorry, Toshina, you're laughing at Tatimora! You made us look so long to sleep with your friend! Uh, uh, wait, wait, wait, wait, Are you joking? It's a no joke! It's a no joke! You brought this on to me! You made us like deals your friend! Listen to yourself, like, this is not making any sense. Like, Toby! <sighs> Yeah, now. Why? ẹ̀wọ̀n tó wà ẹ̀ ṣòro pé lásán ni mo fẹ́ kó kó ẹ̀kọ́ ni when he came to drink me I was going to tell you. ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ à. káàárọ̀. ọkọ mi káàárọ̀ ta ló lẹ́rù. èmi ni mo ní mà. kí ló dé. mọ́mi torí ọ̀rọ̀ Ayọ̀mídé ni mo ṣe pè é mà. ó dáa kí ló ṣẹlẹ̀ sáyọ̀mídé. mọ́mi ṣe lè believe ní àtìgbà tí Ayọ̀mídé ti propose mi tí mo ti wà nulẹ̀ yìí Ayọ̀mídé ò ṣí mi láṣọ wò rí. yé mo kú mo dáràn ẹ kí ló sọ. ara fún mi ara fún mi èmi ni mi ti ẹ̀rọ̀dún jinlẹ̀ mo rò pé kàn ṣe èmi and my husband ni tó tàgbòrò ọmọ nínú ilé yóò ẹlẹ́dàá mi ṣàánú fún mi Ayọ̀mídé ṣé tòótọ́ ni gbogbo ohun tó sọ yìí. mọ́mí gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí náà lè ẹ̀yin lẹ fà náà àtìgbà tí mo ti wà kékeré ẹ fún mi ní freedom kankan tí n bá fẹ́ lọ school ẹ máa gbé mi lọ tí n bá ṣe tán school ẹ tún máa pick mi ẹ jẹ́ kí n ní liberty sí decision kankan. àjọ jọjọ jọjọ mi ì jẹ́ kó ní liberty sí decision kankan kí nìyẹn ní ṣe pẹ̀lú pé o ò ṣe ẹ̀tọ́ ẹ gẹ́gẹ́ bí ọkùnrin pẹ̀lú ọmọbìnrin. fún mi ní ìtì ẹ̀mọ́kọ tó ń jẹ́ bẹ́ẹ̀ I have no idea ìgbà tí mo tún lọ sí amẹ́ríkà náà tí mo sọ pé kí n lọ school ẹ tún fi hàn kó máa ṣọ́ mi kó máa ṣọ́ mi lọ́wọ́ kó máa ṣọ́ mi lẹ́sẹ̀ mi ò lè lọ́ọ̀rẹ́ mi ò lè mi gẹ́fà i don't even know how to speak with a lady i don't even know how to tell her i want to date her. yéè yéè nǹkan ti ṣe ewu mi rọ ni ayọ̀mídé kí ni ìsọkúsọ tó ń sọ lẹ́nu yìí o ò lè bóbìnrin sọ̀rọ̀. kọ́mi nǹkan tẹ ṣe yẹn ó sọmọ sí pé kí n máa masturbate. Ah! yéè <laughs> máa sọ kí ló pè máa sọ kí ló pè mi ò ní courage láti sọ fóbìnrin pé mo fẹ́ bá alájọṣepọ̀ i don't even know how to do it i don't even know where to put it. ìjọ ta ni mo ṣe tí ó darí jí mi ta ni mo ṣe tí ó darí jí mi Ayọ̀mídé kí ni àwọn sọkúsọ tó ń sọ lẹ́nu bí ìgbà tó ń pọ̀fọ̀ yìí ah, ìwọ mastọ́bẹ̀tì ah, oyinke. mi ò lọ́ṣọ̀. ó dáa. ọmọ ẹgbẹ́ kan mi wà. <laughs> àti mo ti máa dé nàìjíríà mo rò pé everything máa get better ni. okay. tóbi máa mo bọ́ yìí máa pimp àwọn ladies wá fún mi tẹ́kí mo máa sanwó fún I'm sorry about that I just have to do it but at the end of the day mi tiẹ̀ tún ní courage àti bá wọn sọ̀rọ̀. Mommy, I was ashamed to even tell anybody I want to have sex with you. I don't even know how to go about it. Hey. So I Ah, I got used to them giving me head and uh, <laughs> but mo meet ẹ no. I fell in love actually. Kí lójú ẹ̀mí mi báyìí? Yàrá Yomide ìwọ masturbate ò tún ṣe kí ló pè é? Yẹ́ iná ti jó mi, mo I mean, we're chatting. when, when I met her, I fell in love with her. I actually wanted okay. to try it with her, but I, mean, I don't even know how to say it. Ah. ojú ń tì mí ẹnu mi fẹ́ fi sọ ipe mi ò ní sẹ́ẹ̀tì rí ipe mi tẹ̀ mọ́ bí mo ṣe máa ṣe gan pàápàá mọ́mí this thing is ridiculous. Ah, kò ṣe mí ní mo kàn dájọ́ bò ní dájú mo ṣe ayọ̀ mi dùn ọkọ mi ò bá ti wá bá mi ò bá ti ṣàlàyé fún mi. Ah! ayọ̀mídé gbogbo ẹ̀sùn tó kà sí mi lẹ́sẹ̀ yìí ọ̀rọ̀ ọmọ ni mo ṣe ah! ọ̀rọ̀ ọmọ ni mo ṣe ayọ̀mídé mo fẹ́ kó jẹ́ èèyàn ni eh, àtìgbà tí bàbá ẹ ti kú ni mo ti pinnu nínú ọkàn mi pé wàá jẹ́ èèyàn. àìwọ ọmọ arábìnrin yìí kí ló ṣe dúró ṣe. alájì honestly mo understand jọ torí Ọlọ́run ṣé lọ́ọ̀yà ni ò tí ì múwe wá fún ẹ ni àbí wọ fúnra rẹ ni ò tí kàwé tí lọ́ọ̀yà mú wá fún ẹ because bàṣẹ débi báyìí sì kò yẹ kí tiẹ̀ bẹ́ẹ̀ mọ́ rárá ó yẹ ká máa kọ́lẹ̀ kó ká máa fòkú tá gbà gbà gbò gbà gbò ká má rẹ̀ ní dá wa and you are still here kí ló ń ṣe bíbá yìí bọ̀dá mi ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ kí ló ń ṣe bíbá yìí náà. Um, ṣé o mọ nǹkan tẹ́mi máa sọ fún ẹ ṣé o mọ̀ pé a wá sí bíbá peacefully a dẹ̀ ti notify kó nílé àbúrò wa so I don't know what, what, what you are still doing here by the time tá a máa padà wá sínú ilé yìí ẹ tó bá fẹ́ wàhálà kò ti finú lélẹ̀. agbójúlógún ni torí pé tí ò bá kí n ṣe agbójúlógún jọ̀ọ́ kí ló ṣe ṣẹ́nu ilé yìí. aláàjì àǹtí mú ní ṣé wọn pé ìyàwó àbúrò yìí ni mo jẹ bẹ́ẹ̀ ṣe ní ráì sínú ilé lèmi náà ní ráì sínú ilé yìí. jọ ṣé sọ ni mo wá ló jẹ ni àǹtí mo ní ẹ ti ẹrù kóbìnrin lẹ́yìn. wọ́n wọ́n wọ́n wọ́n gbọ́ pé condition ranu tó náà wọ́n wọ́n ní pé women support women ni mi ò lè support yẹ nítorí oyún yìí kò kò normal kò right so mo ò ní ever support ẹ láíláíláíláí má gbé yẹn wá fún mi ṣó ti gbọ́. Um, òun ló ti gbọ́ yẹn tá a máa dé by by tomorrow. yes ah, a gbọ́dọ̀ bẹ́ẹ̀ lè. I don't wanna see you. understand òun ẹ máa gbọ́ nǹkan tó ń sọ bọ̀dá mi ẹ máa gbọ́ nǹkan tó ń sọ òun ní ráìtì sínú ilé àwọn ẹjọ́ ṣé sọ́ni mu wa ló ń jẹ. owó ẹlẹ́dàá ẹ̀ ni kò wú. nonsense àǹtí wọn ẹ káàsán aláṣẹ ẹ rà sà. kí ló ṣẹlẹ̀. mo ní kí n wá bá olórí ẹbí ni. olórí ẹbí fámìlì àbí olórí ẹbí fámìlì ta ni. I don't understand. What are you still doing here? Show me mọ̀ pé ìwọ ọmọbìnrin oníwàhálà ni ẹ tó bá kí n ṣe oníwàhálà ni the last one tí mo fún ẹ mo ní mo fẹ́ rẹ environment family wa mọ́. mo dá mi ẹyin tẹ ẹ ń sọ̀rọ̀ jọ má the last time tí mo rí ẹ nǹkan tó sọ ní pé ẹ̀tọ́ títí wá ẹ̀tọ́ títí ẹ̀ náà ni mi ò understand jọ̀ọ́ má bínú ṣé o ò tí kàwé tí lọ́ọ̀yà fún ẹ yẹn náà ni àbí wọn ò tí mú dọ́dọ̀ ẹ rárá torí mi ò understand. àǹtí mo nítorí ọlọ́run obìnrin ìdẹ̀lẹ̀ yín náà ẹ̀ tí ewu condition ẹ̀ tí ẹ̀ pity mi torí ọlọ́run it's not fair kó dáa kó tẹ̀ ń ṣe fún mi yìí o. bẹ́ẹ̀ni ẹ sọ̀rọ̀ kó dáa kó tí mo ṣe fún ẹ báwo jọ̀ọ́ torí ọlọ́run ta ló fẹ́ sọ fún wa pé oyún tó ní sínú yìí o tàbúrò wa ni ẹni tó lọ yóò ti kú nsìn òkú kẹrẹ rẹ wọn tó kò bá ti kú kò kí mọ̀ bó ń wá sáyé mọ́ ó wá sọ fún mi pé àǹtí mo ní àǹtí mo ní àǹtí mo ní please bọ́dá mi ẹ̀rẹ̀ sọ̀rọ̀ bọ́dá mi ẹ̀ sọ̀rọ̀. ó ti ṣaláìsí ó ti ó ti lọ ti tiẹ̀ and we are now telling you pé àbúrò wa is our family ẹ ò ń ṣe family wa Oh, bímọ fún wa so what what exactly do you still want in this family. oyún eku oyún ẹyẹ ló ní ẹni tó lóyún ti kú òun nìkan ló lè sọ fún wa pé ọ ah, oyún authentic ni obìnrin dẹ́pẹ́ gbogbo yín bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀jẹ̀ wà lójú yín bọ̀dá mi ṣe mọ̀ pé ẹ̀jẹ̀ wà lójú àwọn ọmọ ọmọ yìí ó kàn ní lock lock tó kàn ní ojú pé ọlá ìpè ojóbìnrin ni mi ò fọ ọkùnrin o but. ẹ lè bẹ̀rẹ̀ látòrí ẹ̀ bọ̀dá mi. Ah, ìwọ ni màá ránṣẹ́ and tábúrò mi bá máa bínú tán má ti ṣe é mo kàn sọ fún ni jẹ́ ká fún last warning ni last warning ó dẹ̀ máa kúrò mi bíbá yìí sí sí sí sí. my friend kì í tó ṣẹ́jú pé get out of this house. ọ̀gbẹ́ni. Torí ẹ̀ mo ṣe ní pé gbogbo nǹkan tó bá gbà ló máa fi jẹ́ Mo wá pinnu pé àrídùnnú ọmọ ló máa jẹ́ fún mi. That is why I did all I did. Ayọ̀mídé, whatever it is, everything you went through, everything you are going through. It's just mere addiction. It happens. Do you know how many young adults we have who masturbate? But here, talk about it so you find help. I am your mother. You are all I have tó bá wàá bà mí tó sọ fún mi ṣé mo máa jókòó màmá ni àbí ṣé máa fi ẹ ṣe ni. You have a problem like that, you talk to somebody. Why do we have counselors? Why do we have therapists? People go to school to study these things so they can help people like you out. You made a grave mistake of not talking about it. I'm um, your mother. I would walk every length with you. If you couldn't talk to me, why didn't you talk to your partner? <laughs> I was ashamed. I was ashamed to let it out. I'm sorry. Maybe a problem shared is half solved. These days, a problem shared could be totally solved. <laughs> I am sorry. I am sorry that I didn't realize this. I am sorry that I failed you. But please, give me the chance to walk this road with you. And let us sort this out. It is something that you can sort out. Sorry. sorry. <laughs> ìṣòro gbà mí lágbára ọlọ́run whatever it is ọlọ́run á bá mi yanjú ẹ̀. gbìyànjú. ó ṣe ah! <laughs> olùwà ṣe o ò ah! ṣe ìyá mi ò ṣe mo dúpẹ́ ọkọ mi ò ṣe òun ìwọ ni màá dúpẹ́ lọ́wọ́ ẹ ò ṣe ọkọ mi pẹ̀lẹ́ ah! báwo ni. ẹ kó jùmọ̀ àti bẹ́ẹ̀. ẹ ẹ ìyàwó mi lọ́ba ń bomi wá fún ọ. lọ́ba ń bomi wá. mo <laughs> lọ dáadáa mo kárí láì akọlù ògìdán ò ṣe é báwo. ẹ kojú máa ti bẹ kí n béèrè. ojú tiẹ̀ o tó bẹ ojú bẹ lọ. o lọ ṣe ọkọ mi o ṣe bàbá mi o kárí láì o kárí ọkọ mi pẹ̀lẹ́ èmi tí mo pé bàbá ẹ ló máa jọ mhm. nígbà tí mo ti rọmọ yẹn tí mo ti rí gbogbo rùmúrùmú ẹ yẹn mo ti ah ojú bàbá ẹ ló mú mhm. ẹ ò kárí ṣí àjàdí ikọ mhm. ikọ ikọ ikọ tí ò ń kéjò lẹ́sẹ̀. ẹ ṣe máa mi ẹ ṣe kọ mo ti rákẹ́yìn sí ẹ̀ ìyá mi mo ti mọ̀ pé òun ló máa jọ délẹ̀délẹ̀ mo ti wá mo ti mọ ẹnu bẹ̀ báyìí kò ṣe kò ìyàwó mi. Ah, èmi lẹni kan mọ. ah momi momi momi iṣẹ́ ló ṣe oh, ó yẹ kó mọ mi. mo ní strength o. ẹ mo mọ akọni ẹ ó hmm. ṣe é pẹ̀lẹ́ ṣé kí n bẹ ẹ wá nǹkan tó máa jẹ ẹ tọ. mọ́mí má wọrí màá ṣe é fúnra mi Ayọ̀mídé let's go help o ti yá nìyẹn eh. ọkọ mi drop the cup go upstairs. mọ́mí à eh? ní pé dìmà. Eh, kò sí wàhálà ẹyẹ ẹyẹ bẹ́ẹ̀ tiẹ̀ kò ní ìdíkẹ́ kọjú. bẹ́ẹ̀ni ìran báyìí ọkọ àtìyàwó ti mọjú ara wọn kémi alárinà kí iyẹ̀bá nìyẹn kàlélà ọkọ mi. pẹ̀lú àbúrò báwo ni. ha irọ́ ni <laughs> ṣé mo sọ fún ẹ mo ní kò sí nǹkan tó níbẹ̀rẹ̀ tí ò lópin adùn ti dénú ayé ẹ báyìí báwo wá ni báwo lọ́hùn. ṣé gbogbo ẹ̀ prem àní ní ṣíṣe ni mò ń sọ yìí <laughs> ṣé ti rí àti ẹ padà já sáyọ̀ mo bẹ ẹ yọ̀ o mo rè wá mo bá ẹ yọ̀ wo adùn tó wọnú ayé ẹ yìí kò ní dìkorò <laughs> kò sí wàhálà kò sí wàhálà má wọrí ṣàrọ̀ máa ṣe mo ń sọ yẹn o díẹ̀díẹ̀ o díẹ̀díẹ̀ o <laughs> kó bá mi kí àwọn náà alright kó take care ó dàbọ̀ ah, ọlọ́run wò ah, màbá wa múre wáyọ̀ o obìnrin <laughs> mi ì mọ nǹkan náà lẹ́yìn owó oúnjẹ ẹnu oúnjẹ kẹta tó ṣe kókó jù òun ní tibí ẹ kí lẹ fẹ́ fi kún wọn ní fún ní tibí ẹ máa ní pínú ẹ máa dùn á máa kanra ni ọmọlọmọ òun ló ń rẹ́ni ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ yìí á mo bẹ́ẹ̀ yọ o ẹ ẹ ẹ èmi gan lè wá farabalẹ̀ ń sì kí tún ju bíìlì kí n ju bíìlì fọkọ àbúrò mi orúkọ mi ní ọkàn bí ají kan lùkan pa ọ̀pá kan wò kan yìí apaniwẹ́rẹ́ báyìí bí ewé bómi lọ. ẹ bọ́ńkìrì. kì í ṣe bọ́ńkìrì o eléyìí lè jí tún un. ẹ òde ọkọ ní ìní bí ó lè tún. mo dáràn gbèsè where is the money. mo máa rò pé ọmọ tó mọ núrò ni mo bí ni ó ṣe kí ni. èmi ti ta wọn tó jà rí. ó dà pé mo lóyún. ṣé orí oyún tó ń gbé lọ yẹn bíbí ni fún mi. mọ́mí mo ọmọ ẹ máa ṣe oyún yẹn. ọkọ bí mà ti ń ṣe gángangan ọkọ bí mà ti rìn wọ gbòòrò ọkọ bí mà ti yá wèrè. ni báwo ni how are you o ṣe o ṣe o ṣe o ọmọ ni ẹ o ọmọ ni ẹ o ọmọ gidi ni ẹ thank you <laughs> sorry má bínú torí ọmọ eléyìí sìn she's carrying property tí o kì í ṣe tiẹ̀ mo fẹ́ bá wí ní kọ́nà bẹ́ẹ̀ mi ìmọ̀ nǹkan tẹ̀ ń ṣe méjèèjì mi ìmọ̀ nǹkan tó ń gún wọn bí but I have five hundred k for you five hundred k for you. rówó lò. And there was no evidence to nab Kingdom. bíbí má jẹ kó pa ní owó wa. mo wà ọ́ ní mo ṣe bísínẹ́sì lọ́wọ́ báyìí. I would like you to intensify your efforts láti make sure pé a nab the boy. mo mú formation kan wá ni o àwọn tó dẹ̀ lè páàkì formation yẹn fún mi wọn lè I'm quite sure sir. Nationality into my plans so you could betray me? No. The emperor, the conqueror, the champion, the lion is here.